okùn mápàrò olùdásílẹ̀ ìjọ gbàdájọ́ ẹ̀wọ̀n gbére lẹ́kọ̀ọ́ àwọn ọmọ ìjọ ẹ̀ ló ṣe kinní fún. bí olùdásílẹ̀ ìjọ irene christian ministry yìí bíṣọ́ọ̀bù olúwàfẹ̀yì rọ́pò daniels bá rántí ọjọ́ ẹtì friday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2024 yìí nígbèsí ayé ẹ̀ ó dájú pé ọjọ́ mánigbàgbé ni yóò jẹ́ fún un torí ọjọ́ náà ní ilé ẹjọ́ gíga kan nípìnlẹ̀ èkó pàṣẹ pé kí bíṣọ̀bù yìí juwọ́ pátápátá sí ilé àti mọ̀lẹ́bí ẹ̀ wọ́n ní kó lọ́ọ́ lo ìyókù ìgbésí ayé ẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n látàrí pé ó jẹ̀bi ẹ̀sùn fífi ipá bá pásítọ̀ kékeré kan ní ṣọ́ọ̀ṣì ẹ̀ ẹni ọdún mẹ́tàlélógún àti ọmọ ọ̀jọ́ ẹ̀ kan ọmọ ọdún mọ́kàndínlógún láṣepọ̀ lọ́dún díẹ̀ sẹ́yìn onídàájọ́ Rahman Oṣòdì ló gbé ìdájọ́ náà kalẹ̀ lòdì sí bíṣọ́ọ̀bù yìí adájọ́ ní ẹ̀rí tó wà níwájú kóòtù tó máa ń gbọ́ àwọn ẹ̀sùn àkànṣe ìwà ọ̀daràn abẹ́lé àti ọ̀rọ̀ ìfipábánilòpọ̀ lẹ́kọ̀ọ́ ìyẹn Lagos State Sexual Offences and Domestic Violence èyí tó fìkàlẹ̀ sílùú Ìkẹjà nípínlẹ̀ ọ̀hún ti fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ọ̀daràn yìí jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án adájọ́ náà sọ pé kò sí àríyànjiyàn kankan tó tako ẹ̀sùn tí ẹni tó mú ẹjọ́ wá sọ ní kóòtù bẹ́ẹ̀ ni olùjẹ́jọ́ yìí kò jiyàn lórí àwọn ọlọ́kan-ò-jọ̀kan ẹ̀rí tí wọ́n fi fìdí ìwà pálapàla ẹ̀ múlẹ̀ pẹ̀lú àwọn ọmọ ìjọ rẹ̀ gbogbo ohun tí Fèyí gẹ́gẹ́ bí àwọn kan ṣe máa ń pè é kàn ń sọ ní kóòtù kò kọjá pé òun ò jẹ̀bi àmọ́ kò tako àwọn ẹ̀rí wọ̀nyí kò sì ṣàlàyé bóun kò ṣe jẹ̀bi ẹ̀sùn náà ó tún sọ pé ògbólógbòó ni Daniels kò sì lẹ́mìí ìrònúpìwàdà rárá kò tiẹ̀ kábàámọ̀ lórí ìwà pálapàla tó hù ẹ ó rántí pé nígbà tí amòfin babájídé bóyè ń béèrè ọ̀rọ̀ lẹ́nu afurasí tó ti di ọ̀daràn yìí ó sọ pé obìnrin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ṣọ́ọ̀ṣì rẹ̀ ló fọwọ́ bà wọ́n ló fún ọ̀kan nínú wọn ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà pé kó lọ́ọ́ fi tọ́jú ara ẹ̀ nílé ìwòsàn kan ó sì fún ọ̀kan ní ìgbéga sípò pásítọ̀ kékeré kó lè lọ́ọ́ máa ṣolùṣọ́ àgùntàn ẹ̀ka ṣọ́ọ̀ṣì ọ̀hún tó wà nílùú àtùngbá àkókò nípínlẹ̀ ondo àmọ́ bíṣọ́ọ̀bù daniels ní níṣe làwọn obìnrin náà gbìmọ̀pọ̀ láti purọ́ mọ́ òun ó ní wọ́n ti jọ dì í ni òun ò ṣe gbogbo nǹkan tí wọ́n ń sọ òun ṣá adájọ́ ni lórí ẹ̀sùn kejì tí wọ́n fi kàn pé ó fipá lájọṣepọ̀ pẹ̀lú ọmọ ìjọ rẹ̀ míì nínú ilé rẹ̀ lọ́dún 2020 wọ́n ní ẹ̀rí kò fìdí eléyìí múlẹ̀ tó àti pé kò sí àrídájú pé bíṣọ́ọ̀bù fèyí lo ipá tàbí halẹ̀ mọ́ ẹni tí wọ́n ló bá sùn torí ẹ̀ ẹ̀sùn ìfipábánilòpọ̀ kò wọlé lórí èyí lórí ti àkọ́kọ́ tó jẹ̀bi rẹ̀ yìí ilé ẹjọ́ pàṣẹ kí wọ́n sọ Daniel sẹ́wọ̀n gbére ẹ̀wọ̀n kirikiri ni wọ́n ní kó ti lọ́ọ́ máa faṣọ péńpé roko ọba kí wọ́n sì to orúkọ ẹ̀ mọ́ àwọn tí wọ́n jẹ̀bi ẹ̀sùn ìfipábánilòpọ̀ nípìnlẹ̀ Èkó adájọ́ ní ẹ̀wọ̀n gbére ni sẹ̀ríà ẹ̀sùn ìfipábánilòpọ̀ gẹ́gẹ́ bó ṣe wà ní ìsọ̀rí ọ̀tàlérúgba two sixty nínú ìwé òfin ìwà ọ̀daràn tìpínlẹ̀ èkó ó sì yẹ kí èyí kọ́ àwọn olùṣọ́ àgùntàn bíi tiẹ̀ lọ́gbọ́n láti má ṣe dalẹ̀ ìgbẹ́kẹ̀lé àwọn ọmọ ìjọ wọn àti taráàlú. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.